jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta dọ́là lẹ́ẹ̀kan ṣoṣo. ǹjẹ́ ìwọ ní ẹ̀bùn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó sì jẹ́ aláàrẹ láti máa gbá bọ́ọ̀lù náà pẹ̀lú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ńlá lágbàáyé? má dúró mọ́ o nítorí àǹfààní ti sọ̀kalẹ̀ láti ṣàwárí rẹ ní gbogbo ibikíbi tó bá wà láti ara skill to fortune skill to fortune òun la gbé kalẹ̀ láti ṣe àfihàn rẹ sí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ńlá My name is Roberto Carlos. So if you have The I will see you in Nigeria. Kò tó síbẹ̀ o, ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká agbábọ́ọ̀lù lágbàáyé ló ń ṣàtìlẹ́yìn fún ètò skill to fortune yìí lórí àwọn social media wọn. Ó yẹ gbọ́ dáadáa láti orí ẹ̀rọ ayélujára social media. Ó ní àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbáyé yóò ti máa mọ bí ẹni tó ṣe dáadáa ṣe wà sí. Kò tó síbẹ̀ o, ẹgbẹ̀rún lọ́nà ogún dọ́là twenty twenty thousand dollar ti wà nílẹ̀ fún ọ̀kọ̀ọ̀kan goalkeeper defender midfielder àti attacker tó bá ṣe dáadáa jùlọ. Bákan náà ni àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan ní ìpele àwọn mẹ́fà tó bá tún yanrantí ní yóò lọlé pẹ̀lú one one thousand dollar yóò ṣe àfihàn wọn fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lágbàáyé àrà ọ̀tọ̀ lèyí àǹfààní ìrẹsì ni pẹ̀lú ẹgbẹ̀rún márùn náírà five thousand naira o lè forúkọ sílẹ̀ lọ sí www.skilltofortune.org ẹ kílíkì lórí orísun tẹlifíṣàn láti sanwó fún ìdánilójú àti ìfàyàbalẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí láti mọ̀ sí ẹ tẹ̀lé wa lórí gbogbo social media wa pátápátá o facebook twitter àti instagram at skilltofortune tàbí kí ẹ pè zero seven zero zero four zero four four zero four four zero four. ọkùnrin nìkan láǹfààní yìí wà fún o láti ọdún mẹ́rìndínlógún sí ọdún mẹ́rìnlélógún sixteen to twenty four years skill to fortune is a goal. So join me and let's make a fortune.